نبي محمدا وسينصر المتكبرين لا تقذفونا بالشرور فإننا مرنا على نهج الخليل يا معشر الإخوان سيروا وابشروا وثقوا بنصر صادقا بالسنة المقررة هم زينة الدنيا مصادر للقول أنفسنا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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدركتكم ولو أبرا ولو أبرا أخذتكم وعلى شيء كما تتكون orin tó gbàgbọ́ tọ́lọ́mbá ṣe fún ìgbà àti ẹ̀yìn ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́run má jẹ́ tí ó tẹ̀lé sí ẹni kọ̀ọ̀kan wa abẹ́lọ́ ọlọ́run kọ̀ọ̀kan wa lórí tí a jẹ́ mùsùlùmí ọlọ́run tó ṣe wá ní ẹni àdìjọ náà pẹ̀lú sábàbí náà adúgbò ẹ̀fọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba fún wa ní agbègbè yìí ọlọ́run má ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo àyè tí ó sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ àtúgbẹ́ lórí àlàáfíà tọ́lọ́mọ bá ṣe fún ìlú àti èyí ọlọ́run kó sálẹ̀kú àlàáfíà rẹ̀ nìkan wa àwọn tí ò lálàáfíà ọlọ́kùnrin wa kò wọ́n ní àwọn ọ̀fíà gbogbo àwọn orin tó kù ọwọ́ àmì ọ̀ndà àwọn orin tó tẹ̀sán gbogbo àwọn tọ́lọ́mọ bá ṣe lórí kọ̀ọ̀kan wọn lọ́rùn gbogbo gbogbo gbogbo wọn. Àwọn oníta tó bẹ́rọ àdúgbò náà wọ́n ṣe fún àkọ́lájú ọjọ́ ọ̀nà wọn. Gbogbo rẹ̀ pátá yẹ́yá ọ̀rọ̀dẹ̀ àbẹ̀rí ọ̀nà náà. Ọlọ́run mú mi káàdì ìrìnà náà wọ́n ṣe lé. Abẹ́lọ́run kú bẹ̀rẹ̀ wọn sọ̀rọ̀ kíkà sí kò yí. Ọlọ́run sọjọ́ ọ̀rọ̀ tó lè fi mọ̀ ọmọ ọ̀rọ̀ sọ. Àwọn náà ti láwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kò fún wa ní àgbọ̀nrín ọ̀rọ̀ náà. Àti inú àti ẹ̀rí ọ̀rọ̀ lè fi ọ̀rọ̀ náà ní àná àwàrí síwájú ìlú Quran eleven aya ninety six òun náà lè ti àwà ní àná. ọlọ́run bá tẹ́lá ríra ó ń sàlẹ̀ fún wa nípa àdébìnrin sáà. ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين Ọlọ́run kò sí ìrìnlẹ́gbẹ̀ ìfẹ́, àwọn aláwọ̀ Mọ́sá, àwọn ìṣọ́lá àtọ̀ọ̀ṣọ́lá, àwọn aláwọ̀ ìfẹ́. Bí ààrẹ àti àmì dára fún ọ̀dọ́ wọn làmì náà ti wá àmì yìí ọ̀pọ̀ gan gẹ́gẹ́ bá ti sàlẹ̀ fún wa. Àwọn kan wà nínú àwọn àmì ìtọ́nà ọ̀bá fún síwájú títí ráhùn tó parẹ́. Lẹ́yìn ìgbà tí kí wọ́n sọ parẹ́ tán, àìsàn Mùsà. Ọlọ́run ni a tún wá fún ní ọ̀ṣùnkù tọ́ọ̀lì. Ọlọ́run ni a fún Mùsà ní Sùtọ́ọ̀lì evidence. ọ̀gá ló lórí gbogbo kàfíìlà evidence. Ẹ́fídẹ́ǹsì wá jẹ́ òbí ìjọba pé òfòjò. Ìlà fírí àrùn ọmọdá ìhìn. Ọlọ́run ní ẹta aran àti àwọn ìjàmá ìràhàrùn ọ̀nà ní aran sí. Fàtàbárù àmọ̀ fìràrùn. Ọlọ́run gbogbo àwọn tó jẹ́ àwọn ìjọba àti àọ́nù wọ́n tẹ̀lé Musa ìṣe ìṣẹ̀lẹ̀ àọ́nù àti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àọ́nù ojú wọn tẹ̀lé. Níjú àwọn bá ti ń ṣe ọ̀nà ọ̀sẹ̀ wọ́n ti sọ́bí làwọn tẹ̀lé wọn nke tí ìlú àkà máa ń ṣe àti ndị tí bá ń sọ nípa iṣẹ́ Musa ọ̀nà tẹ̀lé. Gọ́dẹ̀ jẹ́ wípé àti kọ́ọ̀lù àti fíìlù Fìràáò kò sí mọ́nà kàkà nínú rẹ̀. Kò sí يقضم قومه يوم القيامة Ẹ̀rí ọ̀gẹ̀ àmọ́ ọdún ọjọ́ gbígbà kì á máa bó ti jẹ́ ọ̀gá láyé rí. Òun náà yóò ní ìwọ̀n àwọn èèyàn rẹ̀ yóò ní ìwọ̀n níjọ́ gbígbà kì á máa wá sí ìdìnnà. Òun náà yóò tún wá máa Ọ wọn ọdún náà. Òun wọ́n jọ wá wà ní ìlú owó. Wà bí sálì bẹ̀rẹ̀ tó lè ra òun rí. Omi tí ògbẹ́ ọmọ ẹgbẹ́ wọn, omi tí wọ́n fẹ́ sọ fáwọn fẹ́ lọ rí mu nínú ọ̀nà ó mà kúrú pọ̀ o. Omi tí wọ́n ẹ̀ka síbẹ̀ nínú ọ̀nà báwọn fẹ́ mu láti ti lè pẹ́ǹtì ògbẹ́ tí ń bẹ̀ wọ́n ọmọ ìdẹ́sí nínú omi tó burú pọ̀ o. Àdìsàn ẹ̀ka omi gbóná yìí nítorí pé yóò máa rí ìfún wọn. وأتبعوا في هذه لعنة ويوم القيامة. ẹ̀rí àwọn èèyàn yìí bàbá dúdú sórí kúfúrú wọ́n ti fi tẹ̀lé wọn nìyẹn láàánúta kìíyà ìgbésìnà sí kẹrẹsì ọlọ́run ọba sílé ayé wọ́n ti fi tẹ̀lé wọn torí rí bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀lé sọ́dọ̀ wọn kò rí lọ́dún sí wa láti bàbá dúdú sórí kúfúrú láàánúta kìíyà. Tọ́lá bá tuntun máa ń gbé wọn jẹ́ níjọ́ gbé ìdàkẹ́ àmà láàánà ní ìtàn àtẹ̀lú Sọ láàánà kan bẹ̀ fún ọdún tó rí. Sọ bẹ́ẹ̀ láàánà ní tún bẹ fún ọmọ ìjọba ìjọba ìjọba. Ẹ̀bùn tí wọ́n fi ta wá lọ́rẹ̀ yìí yìí tó jẹ́ ẹ̀bùn tó jẹ́ láàánà ذلك من أنباء القرى نقصه عليك gbogbo ti mú àwọn kọ́ọ̀mù náà àti sọ kọ́ọ̀mù ìrìn àti sọ kọ́ọ̀mù sọ́ọ̀rì àti sọ kọ́ọ̀mù mìíràn àti sọ kọ́ọ̀mù ṣùgbọ́n àti sọ àtúnṣọ nípa Múta ọlọ́gbùgbà ilé ìpàkàyànlá ní àmìbá ìfúrọ̀. Gbogbo wọn díẹ̀ nínú àwọn information àwọn àgbúkà tó ti wà bí fọ́ mọ́kàdé. Àwọn àdúgbò ti ẹ̀jísì lórí bẹ́ àwọn ará mọ́kà náà wọ́n ń منها قائم وحسيد nínú àwọn àbíjì a nínú àwọn àbíjì máa ń wà kọ̀ nílẹ̀. èyí tó jẹ́ ó sì dúró lòdó lónìí táwọn èsì tó àti àwọn kan bẹ́ẹ̀ olùsọ ibi ìtayé ya ọ̀fẹ́lẹ̀ àkàtì ìgbésẹ̀ wà. ọkà wà bẹ́ẹ̀ lásán ní ìtàbí ọ̀làmù ọkà àkàtì ìtòkàn ìgbéyàmà. أعوذ بالله من الشيطان الرجيم وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله يوم يأتي لا تكلم نفس إلا بإذنه ومنهم شكر وسعيد Ọlọ́run bá tí ó láàrin náà, ó bá tó oòrùn ọ̀rọ̀ ìlẹ́gbọ́n. Ayà 101. Òun náà ni èsì ti àjílé. Ọlọ́run ọba tó sàlàyé fún wa ní àyà ọgọ́rùn-ún lámì nípa wípé àwọn ìlú tó ti wà àfẹ́fẹ́ ẹgbẹ́ tí ọlọ́run ọba pàmí ọlọ́run ọba ó bà wọn kan lẹ́ẹ̀dọ́sẹ̀kùnrin. ó fa wọn maka lẹ̀ wọ́n kan wà bẹ́ẹ̀ ni àwọn ìwà ní títọ̀ mọ́. ọlọ́wọ́ bá wípé bọ́ọ̀mù ti sàwọn èèyàn yìí òun ò ṣe wọ́n bẹ́ẹ̀ ó ní nǹkan tí wọ́n ṣe ọlọ́run wà Ọlọ́ni wà máa náà ohun, ọlọ́ni àtàbò sí wọn, ọ̀dọ́ mi ìrànàbò sí wà, ìsàbò sí wọn. Ọlọ́wọ́ bá kìí sọ bá tí máa ń ṣe àbò sí, tí ń kiri báyìí A gbọ́dọ̀ ṣe àfíìsí

ọmọ èèyàn ni wọ́n máa bí léèrè ìjọba sí ṣùgbọ́n láwọn bá ń ṣe ti bẹ́ẹ̀ náà bí mo ti ègbókè ọlọ́wọ́ bá mi ní ìtàkùsí òsì tí wọ́n fi gbogbo gbogbo yìí ṣùgbọ́n láwọn bá ní wọ́n sọ ààbò sí lọ́sọ̀ tí èèyàn mọ́ra àwọn ọ̀dọ́ àwọn ọlọ́ni àwọn ọ̀tàkùsí náà nípa àpá àpá wọn rẹ̀ àfìyàjẹ wọn wọ́n wá di pé wọ́n jẹni tí ó látàrí nílà ánà ẹ̀ tí wọ́n tún gbé wà àmà wọn ọlọ́run ọba ní àtàbò sí wọn àwọn ni wọ́n ṣe nǹkan tí wọ́n sí ọlọ́run Ọlọ́ni wà láàkí ń dọ́là mú àrùn ìgbà. Wà láàkí ń dọ́là mú àrùn ìgbà. Ọlọ́ni wọ́n ṣe kí ní ọ̀rọ̀ wọ́n tàbí sí ẹ̀yẹ ara. Mo sọ fún àrùn pé ìgbìmọ̀dá máa ń ṣe, ìgbìmọ̀dá máa ń ṣe, mo ti ṣàlàyé ẹ̀ fún wa. Ìjókòó gbogbo ẹ̀ sínú, ọ̀rá ni àgbèrú alàgbà orí bí èèyàn sábò ṣiṣẹ́ ní ara èèyàn gbogbo dúdú ewu wá fi dénà àbẹ̀rẹ̀ olùsàbòsí sọ́lọ́run ọ̀dọ́ àbòsí lọ́run tó ọ̀sẹ̀ lọ́run bá mú wà àbòsí sọ́lọ́run olùsàbòsí sẹ́nì kejì rẹ̀ bẹ́ẹ̀ ọgbà kan lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan tí ọ̀rẹ́ kò sí fún ìsàbòsí olùsàbòsí síra rẹ̀ gángan náà ìgbà rí pé ọ̀rẹ́ nǹkan tó yẹ kó fún ara rẹ̀ ní bọ́ọ̀jì rẹ̀ òfò lọ́wọ́ ìpàdá ayẹyẹ náà àjò ìmọ̀ àlàbòsí sàwọn lè máa tàbí sọ́nà ìdìbò náà máa bá mẹ́rin pé àwọn èèyàn yìí àwọn afọ́mọ̀lọ́ máa rí pé wọ́n tàbí sí bí náà nínú sábò sí sọ́wọ́ sọ́nà ọba ọmọ ẹgbẹ́ ẹ̀yẹ sọ́nà pé sínú sínú àdó ìmọ̀ ẹ̀ẹ́dínà ṣíríkà ìmọ̀ àdó ìmọ̀ àdó ẹbọ sókè ìgbọ̀nà bí wọ́n tẹ́mọ́ sí ọ̀dọ̀ náà àbòsí tó ga ní ọ̀dọ̀gbọ́n sí sí ọ̀dọ̀ náà tó látara bẹ́ẹ̀ òun náà ní wípé ọlọ́run ní sọ máa tó wà láti wọ́n tàbòsí tẹ́mi ara wọn láti ọlọ́run wọ́n tàbòsí sí ṣùgbọ́n ìjàmùjẹ́ náà ẹgbẹ́ ológun ọgbẹ̀lẹ̀ wọ́n ti ṣe sọ̀rọ̀ wọ́n ti kú fún sọ̀rọ̀ wọn bá wọ́n ti tẹ̀kìtì sọ́nà ọba wọ́n ti fi máa fíyà sọ́nà ọba tó ọgbà àjọ yìí wọ́n ti wọ́n ṣe ọ̀rọ̀ àjẹ́ lọ́la ló ọ̀rọ̀ ọba èdè àjẹ́ èèyàn àdúgbò ní kíni orin sábàbí sábàbí ọlọ́wọ́ máa ń sọ yìí tó ìlú ìlú lè àfúnṣe àwọn àmà àǹfọ̀ṣe òun náà ni wọ́n ti tẹ̀lé pa náà. فما أغنت عنهم آلهتهم nǹkan kan wá máa ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn wọ́n ti ní kan lọ́dọ̀ ọ̀sìn wọn àkídà wọn bá fẹ́ mú jáde ó àwọn náà wọ́n yìí jáde àwọn náà fi tàbí sọ fáwọn ìsìlámù ọmọ fi tàbí sọ wípé àwọn ọgbà ṣùgbọ́n nǹkan tí máa tẹ̀lẹ̀ láàrin wípé àwọn máa ní àkídá wípé àwọn ìdáwọn bá ń jọ́sìn fún lọ́rọ̀ àwọn ọmọ ìlú wọn máa ń lákìídá wípé àwọn èèyàn kan àwọn ẹni ńláńlá àwọn àbáwọn alágbára mọ́ àwọn tí wà alábá fẹ́ kẹlẹ̀ àwọn náà máa fi kíni ọ̀rọ̀ wọn bá gbìyànjú akẹ̀kẹ́ rí wà láwọn ọmọ náà tó bá fẹ́ ṣẹlẹ̀ wọn gbà wípé àwọn nǹkan táwọn gbára léyìí wọ́n gbà torí ẹ̀rọ mi jẹ́ wípé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n gbà lérò ọ̀tọ̀ ní nǹkan tó tẹ̀lé sí wọn sọ ìdàkejì àkídà àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́wọ́ sí fún wọn wọ́n ti wò wípé àwọn akiri yìí wọ́n sàwọn láǹfààní láyé àti láǹkì àmà wọ́n dẹ̀ dáàbò bá wọn níbi ìlera ẹ̀rí gbogbo àǹfààní tó lè fún aláyé ọlọ́run tí wọ́n ṣe fún nígbà tí ọlọ́run ọba ti sọ ọdún àdìjọ ìnira mẹ́tún wá lè ní o mẹ́tún wá lè wá fún wọn. àwọn náà ó tún pé ìnira òun Ọlọ́run gbogbo nǹkan tí àwọn èèyàn ń sìn tí wọ́n ń pè ní ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ kí wọ́n pè lọ́lọ́run ọlọ́run nígbà tí ìparun dé wá bá wọn àmà àgbìnàṣe àjò kò sí wọ́n láǹfààní. Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ yára àwọn àmì. Àlẹ́ sí yẹ́dìrú nàmí Gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọba, bàbá àbíyàn fi áníkù mi ṣe ìpè ọlọ́run òjì wọn láǹfààní kankan. Ọ̀rọ̀ bí ṣe ìpè. Kọ́lá kan sọ pé ṣe áńgẹ̀ òjì wọn láǹfààní kankan. Àgbẹ̀kẹ́ ọdún ti fi ákè náà. Òjì wọn láǹfààní kankan. Wọ́n ti wá mú mi wá bí ṣe ìpè. Òjì ah, wò ó ṣe wọ́n ní àǹfààní kankan. Bàmà áàdì máa fi àmì òun pé wọ́n ní àǹfààní nígbà tí ọ̀rọ̀ wọn bá. Nígbà tí ìdájọ́ ọlọ́run ọba tó ń dé lórí wọn, tọ́lá ọba bẹ́ẹ̀ sí ẹ̀jẹ̀ wọn, ọlọ́run ò ní wọn láǹfààní. وما زادوهم غير تكبير ọlọ́wọ́ ní sàmà já àbúrò ọlọ́kọ́ wọn pọ̀ torí ń pé òòṣà ìjì tàbí òkúta tàbí àwọn nǹkan tí ó tó nǹkan òun ni wọ́n sì ṣùgbọ́n máa dáríkà ọlọ́kọ́ ohun ẹ̀pọ̀ ó lo ìjọpọ̀ fún wa ó lo ìjẹ́ ìyà fún wa nítorí pé ìbámínà rẹ̀ pé àwọn ẹni ńláńláńláńlá wọn orí ó máa gbà kó máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run wá kó gbogbo ẹ̀kọ́ wà máa ń gbà ọlọ́run ní ohun lé nǹkan kan kún fún wa ìdílé ọ̀sẹ̀ wọ́n ti bọ́kàn sọ wọn lèmi tó pàdánù tábà ń lé ìyá pàdánù ṣùgbọ́n wọ́n rí i tábà òbí kọ́ńtà gẹ́rọ̀ tàbí gẹ́rọ̀ tàbí di kí ni tó pàdánù. Ẹjú bá bí nílá ilẹ̀ lórí ẹnìkan tó fi ń yàpọ̀ ọlọ́run tó ń rílẹ̀ lórí ẹnìkan tó fi ń yàpọ̀ ọlọ́run. Òsí ni ẹni òye lé ọkú tí gbé tó pàdánù lọ. Àìgbára lẹ́nìkan o lè gẹ́ ní ọwọ́ tó ti tó gbọ́dọ̀ kan ti tí tó fi tó wáyé kọjẹ́ àìgbára ní. Àwọn tó ń ti òòta àwọn gbára lóòta. Òòta ọ̀dẹ̀ lè dà so àwọn yóò máa gbára lé àwọn èèyàn kan wọ́n máa gbára lé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí èèyàn náà gbára lé wọ́n lè yà pọ̀ lọ́wọ́ kò sí ìdájọ́ ọlọ́run bá bá dé wọn lórí àwọn èèyàn yóò rí fún aláǹfààní ju pé wọ́n dé wọn pàdà lọ lọ́pàá bẹ́ẹ̀ káwọn sọ àwọn gbogbo àwọn kan yìí kí láǹfààní tá a fi nínú àyà yìí yẹnu pé èèyàn wọn ní káfíà fi kí ọlọ́run ọba ọba tá a gbọ́dọ̀ tàbí ti ìmọ̀ ṣe àbùsí sọ́dọ̀ rẹ̀ ìfọ́nà ọba gangan rẹ̀ sọ pé òun ò fi ṣe àbùsí kankan sọ àwọn àbùsí sọ́dọ̀ ọlọ́run ìta máa ṣàṣọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní àmì àbùsí ìrètí pé déédéé onígbàlọ́dọ̀ ọlọ́run ọba tí ó sì méjì níbẹ̀ ìjọba àwọn afáwa wọn máa sọ fún wa wípé wà fún ìlú lédè màkínní. من الله فضله وكل نعمة من الله عزيز gbogbo ìtọ́ ọba rí tọ́lọ́wọ́ bá ṣe fún ọtí lórí ń dùn lórí pé à ah, ọlọ́ba máa fún mi lórí ọlọ́ba máa fún mi lórí ọlọ́ba máa fún mi lórí tí ọba fẹ́ ṣe lórí yẹn ó pè ní fúláàkì náà nǹkan tó jẹ́ pé mi ò lẹ́tọ̀ọ́ sí tọ́lọ́wọ́ wá ní kíkí wọn ọwọ́ àti fún mi òyìnbó wà kúndùn ní ìmọ̀kéèmì ṣùgbọ́n lọ́wọ́ òǹkẹ́rì kan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ti fún wọn àbọ́lọ́run fi nǹkan kan sí ọ ẹgbẹ́ pé ó jẹ́ ìnira fún wọn ọ àlejò pé à ọlọ́run ọba mo fi ń sí ọ̀tún mo fi ń sí ọ̀tún sọ wá dá báyìí ìjọsọ bọ́lá bọ́lá ń sábùkù yẹn gbogbo lọ́kọ̀ bá fi kàn án lọ́jọ́ pé òun ní ìyá àgbègbè tí lọ́jọ́ tí wọ́n bá fi hàn ọ̀rọ̀ ọmọ ìpín tí ó ti ní ìlọ́rọ̀ ọba ọ̀rọ̀ ọmọ fi ṣe ọba tí wọ́n ń tàbí sí. ẹ̀rí kọ́mẹ̀ èèyàn máa tàbí sí sínáyà ọlọ́run ọba sábàbó ìdìrà yóò máa jẹ́ òkùnfà tó bá fi sí sí abala ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú kó máa ṣe mọ́ kó máa yàpọ̀ ọlọ́run kó máa sọpọ́rọ̀ ọlọ́run ìrọ́ni ìgbẹ̀yìn bẹ́ẹ̀ òkùnfà ní títí kọ́mì ìrọ̀ parun káwọn tó yẹ a sọ́ra fún gbogbo àwọn kan. Ayà yìí dé ká mọ̀ wípé àwọn akẹ́kẹ́ ní wọ́n gbà fún àwọn ọ̀tá wọn ni wọ́n ti ṣe wọ́n láǹfààní wọ́n ti dá àbùkù ìjọra fún àwọn. Ṣùgbọ́n àkídà àwọn yìí ọlọ́run bá sọ bí ìdàkejì nígbà tí ọlọ́run bá pa wọ́n rẹ̀. Lọ́sẹ̀ wá gbà náà èrè o tí ìyá bá ti lé fẹ́lẹ̀ ìparun bá ti lé fẹ́lẹ̀ sí kéfèé nìkan. Ègbèrí rẹ̀ kò sí ìgbàjọ́ bẹ̀rẹ̀ sí ẹ̀jú bẹ́ẹ̀ nínú ìró kejì ní bẹ́ẹ̀ ó ti jẹ́ni tá a máa ṣàfihàn síta sí ilẹ̀ ọdún ọdún ẹgbẹ́ kí ni òkìní yẹn ti sọ di ẹni tó ń pàdánù ìyẹn tí ò lè rí àbìtì àmà ìlú àgbà náà nípa rí òun náà láti egungun náà yàrá ń pè ọlọ́run ẹni ọlọ́run wọ́n lè rí o so àwọn gẹ́gẹ́ wọ́n lè fúnra wọn wọ́n tún lẹ́ lọ́dọ̀ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń sìn wọn àtàwọn tó ń sìn wọn àtàwọn òṣèlú ẹ̀sùn fi ọjọ́ gbà lọ́wọ́ وكذلك أخذ ربك إذا أخذ القرى هي ظالمة ọlọ́run ọba ní wákàtá áfíríkà ọlọ́run ọ̀sọ̀kùn wa wípé káàfù yẹ òun náà ní nísìlò ọlọ́run wa padà aṣọ́rọ̀ láàríkà fún alẹ́ kan ìyẹn ni ìdọ́ ìrìnà àṣàrí tọ̀mísìlú ìlàákì ìdọ́ọ̀lì ní àtàkì ó wọ́n ní gẹ́gẹ́ bí a ti parun gẹ́gẹ́ bá a ti fi àjẹ́ àbíkárù kẹ́lẹ́mọ́tù ákùlù náà wà mísìlú alẹ́ ákùlù ìdọ́ọ̀lì ní àtàkì ọlọ́rin gẹ́gẹ́ bá a ti fi àjẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n gbé alábòsí tí wọ́n ṣáájú lọ gbé ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ápùlù rọ́bìkà bẹ́ẹ̀ náà ní ìfìyàjẹ́ ọlọ́run ọba ó sì fẹ́kù ìfìyàjẹ́ ọlọ́run ọba olùmọ́gbàrà gẹ́gẹ́ bí kí ni ọ ìfìyàjẹ́ àwọn alábòsí tó ní kí ni bẹ́ẹ̀ ni ìfìyàjẹ́ ọlọ́run ọba ìjọba ní máa ti lo kẹ́lẹ́mẹ́tò àlẹ́ àkùnú nínú ọ̀rọ̀ àmì báyìí ó lè túmọ̀ bí ramadan kan mọ́ oṣù kan níbi bí ramadan tí wọ́n ti ń sọ níbi ìyá kulẹ̀ àdá sọ̀rọ̀ máa jẹ́ wípé àwọn afárí alìkìkọ́ alìbáàbí alìbáàbí àṣẹyìn ó náà ní ìyà ìjọjẹ́ wípé yọ́yọ́ sí ìyàn lójijì sọ̀rọ̀ tí ó sì yára fìdí jẹ́ ọ̀nà wọn pè bẹ́ẹ̀ tòkòtò ìjábẹ́ sí lọ ìyá yìí áfíìsì kábí ìròyìn ẹ̀ tó tún wá jẹ́ àlìkọ́ àlìkọ̀wíìlù àlìmọ̀báwágí àtẹ̀lẹ̀ tó ìyá ní àwọn aróyìn ẹ̀ pẹ̀lú àlìkọ̀wíìlù ìyàtọ̀ sọ́ọ̀dù tó lágbára ni àwọn aróyìn ẹ̀ pẹ̀lú pé òjijì ni máa ń jáde tó àwọn aróyìn ẹ̀ rí pé kí ni ó ti máa yára tètè ní kí ni ó mú ìyàpọ̀ rẹ̀ òjijì ni ó kì í ṣe ìyàpẹ́ pé yọ wà tó tún fi tó bí alẹ́ kọ̀ ọ̀fẹ́ yára mú ìkú bẹ̀rẹ̀ tí a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa sọ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa yẹ pé àwọn àdéhùn sì yá fún mi pé akada fúlàní àlùyọ ìjọba yóò ní pé ikú tètè gbẹ̀mí akada nígbà tètè ti bá nǹkan sọ̀rọ̀ sórí àtọ́nà àwọn abẹ́ tó látara bẹ́ẹ̀ wọn náà rí pé ìyá ọlọ́run ọba ìyá tó lágbára ni ìgbà téèyàn ò lérò ìgbà ni a gbọ́dọ̀ sọ̀rọ̀

وكذلك وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة ọlọ́run ọba ìdá akọ̀dà ìkúrọ̀ wàíyá bọ́ọ̀lìmà ẹgbẹ́ ìgbàkígbà agbàgbé ìdá akọ̀dà ìkúrọ̀ àti ìdá nígbàmí àmà wà tún ṣe ṣẹ́tù ìbábẹ̀rẹ̀ ló ṣẹ́tù ọgbẹ̀dẹ̀ ìdọ́rùkú rẹ̀ àfẹ́ ọgbẹ̀dẹ̀ àkàkẹ́ ìdọ́rùkú bí ọgbà fún àgbègbè àìsẹ̀ máa wá kẹsì bí irú ìṣàwá àmúṣẹ́ sọ yẹni jẹ́ àpùlọ ọ̀pìtà ìgbàmú ọlọ́run ọba sọ ó máa ń dà gẹ́gẹ́ bí ìgbàmú tó ti báwọn alábòsí tó ṣáájú lọ nígbà ákàdà ìkúrọ̀ sọ nígbà tó gbá wọn ìlú yẹ tó lè nílò tó gbá wọn mú wáyíyá sọ táwọn ìlú yẹ gẹ́gẹ́ nílò tí wọ́n jẹ́ láwọn ìlú ìsinmi ọ̀gbọ́n ní wàhálà àtàbà bá ẹ̀kẹ́ nílò sọ wáyíyá iná náà ọ̀rọ̀lẹ́gbẹ̀ẹ́ nígbà tí wọ́n jẹ́ sí àánú wọ́n jẹ́ àlábùsùn ọlọ́run máa ń tàbí fún wa nígbà tí àwọn àbá wọn tẹ̀sí wọ́n ní ọ̀rọ̀ tẹ́wọ́ yẹ àtàbí ìlú ní ìkó ìlú ìwọ́nù ìkìlọ̀. gbogbo alámòsí lọ́jọ́ pé kò fẹ́ kú òdúdú nǹkan tí ń ṣe síwájú kí ó tó gbọ́ fún ọmọ tó sọ fẹ́ gbogbo ètò nínú lọ́jọ́ lẹ́nu pé wọ́n kàdá léka á lò rọ́ ìkà ìlà àkàdà ìlànà ọlọ́run náà bó ti rí nìyẹn o onígbà tó bá wọn rọ ẹmú títàtò bá mú wọ́n ni àbọ́ ní mà nígbà tó jẹ́ kí ni ọ wọ́n jẹ́ alákòóso gbogbo àwọn tí gbogbo àwọn tí wọ́n máa ń ka kòránì fún wa bó ti wà lójú kòránì yìí mọ́ kíkà gbogbo àwọn tó máa ń ka kòránì fún wa bó ti wà lójú kòránì yìí òun ni wọ́n ti kà á. kìrá mi wá wà tó yẹ wípé àtọ̀rọ̀ àti àṣàrà dàpọ̀ náà la máa pè é torí pé kí ni o àsọ fún wa pé àwọn tí wọ́n kàwọ́ síwájú wọ́n sọ fún wa kẹ̀rà sáà bá ti rí pé a lè ṣàfihì ẹ̀gbẹ́ di ọ̀dọ́ oníkàtó mú kíra ilé ṣùgbọ́n àtà ọ̀sìn nǹkan mẹ́ta náà máa ń wò ọ̀nà ìta ojú ọ̀rání kíkọ sọ àtọ́dọ̀ mọ́tò rẹ̀ wípé ó gbọ́dọ̀ bá mú ní kíkà lẹ́yìn náà yọ bá náà wù drama arágbáwá mu kódà kò jẹ́ aráwá ti tọ̀ ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ jẹ́ wípé a gbọ́dọ̀ rí sálẹ̀mù so sálẹ̀mù tí ọba ti dé sálẹ̀mù ọba ti lágbára àgbọ̀bọ̀ àjọyìn fúlàní àwọn àpèrè ṣáá àwọn tó ka wàkàdálíkà àkàdàrọ̀ bùkà wàkàdálíkà kìlá àkàdàrọ̀ bùkà wàkàdí àkàdàbùkù rọ̀ wáyé á Ọlọ́ka wàkàdá alíkà ápùdòrọ̀ díkà tí rí àkàrà ìkúrọ̀ wàyíra ọ̀rọ̀. Wàkàdá alíkà ákàrà ọ̀bùkà. Ní ìdí àwọn tó sáájú ráyé sí rí, ọlọ́rin ákàrà ọ̀bùkà, ọlọ́mù ọba gbámú, ìyọ́ ọlọ́bá nígbà tó gbámú وآتنا إذحاقنا القرى إلا تدعونا لكل ويا Dáríkà ẹ, olùwà jẹ́ pé olùsíbi gbígbá mú ọlọ́run. Gẹ́gẹ́ bí gbígbá mú ọlọ́run ọba wá gbámú, ọlọ́run ọba gbámú nígbà tó gbá wọn tí ní òrọ̀ ní ẹ̀mú wáyé á. Olùtara bẹ́ẹ̀, ìgbàtà dáàrú pé ẹka bá lè tàbí ti ẹ̀sọ́ náà àwọn fẹ́ bí ẹ̀sọ́ àárà ojú máa gbé pẹ́lú díẹ̀ ìta bá ṣàdúrà ló jẹ́ àwọn sọ̀hárà wọn kẹ́kọ̀ọ́ jẹ́ ń pé ká fi túmọ̀ ọ̀hún ìgbẹ́lẹ̀ yìí wọn tàbí ti sọ́dọ̀ àwọn sọ̀hárà so áfíríkà mi so áfíríkà wọn fẹ́lẹ́ fún ìsọ̀rọ̀ wọn náà ni wọ́n tàbí ti sọ́dọ̀. náà ọlọ́sàrà bẹ́ẹ̀ ọ̀nà ní pé ìnà àkùrà hàn. إن أخذه أليم شديد ولما قال إن أخذه زيادة تحليل عليكم وان مليان ọ̀rọ̀ rẹ̀ ìwọ tó jẹ́ wípé hmm, òun tí àwọn nǹkan tí ọ̀rọ̀ yẹ kó o ṣe tọ́lọ́ ọba ọ̀fẹ́ àwọn wípé ọlọ́wọ́ ọba ò ní mú mi sọ̀rọ̀ àrẹ ọ̀dọ̀ ilé kí ni ó ní nà áfùnà lórí pé ìpìyà jẹ́ ní ọlọ́wọ́ ọba máa ń fìyà jẹ́ yà ó ní àwọn gẹ̀gẹ̀ ní agbọ́dọ̀ fi bẹ̀rù rẹ̀ àbí mú yẹ̀rì pé àbí wọ́n ìlànà títà ríro sọ títa ríro rẹ̀ ó ti lágbára jù sọ ṣẹ̀lí yóò wà sí nípò títẹ̀lẹ̀ rẹ̀ sí ara ó ti lágbára jù títẹ̀lẹ̀ rẹ̀ sí ara ó ti lágbára jù so ìgbàmú ọlọ́run tọ́lọ́ bá fi àjẹ́ ẹ̀ so títa ríro rẹ̀ ó ti tóbi títẹ̀lẹ̀ rẹ̀ ó ti lágbára jù torí pé kí ni ó òun ní sí respite òun ní sí ìfúnni ní sùúrù ìfúnni ní faradà kò ní sí pẹ̀lú ẹ̀. sọ yọọ máa wá pẹ̀lú àwọn òbí ìyá yóò dẹ̀ máa lágbára rẹ̀ tí a bá fi jẹ ọ̀rọ̀ máa ti di nǹkan kan ṣẹlẹ̀ sáwà mẹ́. tó látara bẹ́ẹ̀ òun náà mi ti àbísí ta fẹ́ kàwé ó wà ní olùkọ́ ó wà ní owó sílẹ̀ tó gẹ́gẹ́ bí ó jẹ́ àbísí sọ àbúrúsá àṣehánì òun náà ni àti ìjìnà. Òun náà ní pé òṣèlọ́wọ́ bá ó sọ fáwọn sọ̀hábà ìgbé ìnà náà ìlàjú kò ní ìgbà ọ̀dùnmí. Ọlọ́wọ́ ọba ti máa fi ilẹ̀ ìgbà tó pẹ́ làjú ní ọlọ́run máa fi ilẹ̀ fúngbà tó láwùjọ kò tó ṣe tóbi ní gbé ọlọ́run fi lẹ́sí bí kí ọlọ́run fa ìgbà tí àwọn agbámú báyìí kò ní lè gbọ́ngbọ́n wọn ọlọ́run lọ́wọ́ ìlà àfàlàhù láwùjọ àtàrẹ ìgbàlókè máa wà bẹ̀rẹ̀ rẹ̀ ìgbàkígbà tó bá gbà mú láwùjọ kò tó ṣe onílẹ̀ bí lọ onílẹ̀ gbọ́ngbọ́n lọ́wọ́ tòmàkọ́ ọ̀rọ̀ ha ọ̀tọ̀ ìṣọ́lọ́ ìṣọ́lọ́ Ara tó bí ọ fún àwọn ara ìlú bá ní ìkà fún ojú tó fi bá wọn sọ̀rọ̀ ìjọ náà ọ̀kadà áríkà Náà, ọkùnrin yẹn. Àyà yìí àwọn àṣúra àtàkàfẹ́ yìí àfààní òní àṣẹ níbẹ̀. àfààní tí a ṣe ń bẹ́ẹ̀ ó lọ àwọn afọ àgbàmọ́ pé òní jẹ́ àtàbí òní rírí àlejò òun làkìyà. ẹ̀rí wọ́n wá wá ní sọ́ra ká máa ṣe irúṣẹ́ tí àwọn tọ́lọ́wọ́ bá parẹ́ tí wọ́n ṣe. ìwùjú ní ìkọ́ ọ̀rẹ́ torí pé ìyá ń bẹ tí ó ṣe lè dí bẹ́ẹ̀.

bóò ní ìyà ọlọ́run ọba ti rí wọ́n máa ròyìn méjì wá wọ́n mú àwọn ìròyìn méjì wá wọ́n mú wa alámù ìyà ọlọ́run ọba ń sàlàyé fún wa àti ṣídàtù ní sàlàyé fún wa títa ríro ìgbẹ̀lìjì ìyà ọlọ́run àti líle ìgbẹ̀lìjì ìyà ọlọ́run sàlàyé fún wa kálùmá àtàfúnkì ní ọrùn lẹ́yìn náà a ó ti yàn wà bí i. Abosí ìgbẹ̀yìn ẹ̀ ìṣọ̀nà kàrà ní. Ìjọjẹ́ jẹ́ àbùtọ́pọ̀ ọ̀lọ́wà ìgbẹ̀yìn. Wọ́n lè sọ̀rọ̀ fún wa wípé àlẹ́ ápùlù ọjọ́ nǹkan tó ṣe wípé ìjà àtọ̀lágbára tí máa ń lọ sí àwọn ìdí tí máa ń gbára jẹ́yàn òun náà ọjọ́ ìgbẹ̀yìn. إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة Ọlọ́run ọba ọwọ́n sára ikú wa níbi ìgbèrè ìnàfi ìdáríkà ẹ̀mẹ̀ ìnàfẹ̀lẹ̀ ákùnrí ìgbàwọ̀n ìrìnlá àṣà. Ìyàtà àbí jẹ́ àwọn alábòjútó sáájú lọ àwọn alùpùrọ̀ tí wọ́n jẹ́ alábòsí tó káájú lọ àtàdé létí àgbẹ̀wò ara ìyá ìyáratú tàbí kíyọ là áyàtà iná fi dáadìka ọlọ́wọ́ bá fi sílẹ̀ áyà lọ́wọ́ sílẹ̀ áyà ní inú gbajúmọ̀ rẹ̀ pọ̀ ní inú kùránì tọ́lá fi rí kẹ́lẹ́mọ́tò áyà áyà tọ́lá fi amúnú amúnú ìtumọ̀ lórí nínú ọkọ̀ ọ̀tún bẹ́ẹ̀ ni aya ní bá sọ̀rọ̀ aya ní okùnránì ìtumọ̀ aya pọ̀ olùtumọ̀ sí aya okùnránì olùtumọ̀ sí mẹ́rin sọ òfin ìrìnàjò olùtumọ̀ ìjọ wà ní bí ìṣòro túmọ̀ sí òun náà ni ìbọ̀rọ̀ tó wà ìlọ̀tún ìbọ̀rọ̀ tó wà ìlọ̀tún òun náà ló túmọ̀ sí òun náà ni pé nǹkan tí yóò jókòó tí ó tara ìrúnú jù ìrìnà fi nìka àbìká gbọ́ ọ̀rí owó ń bẹ nínú bá ti pamọ́ rẹ̀yẹ kí ni ó là ááyà òun ní ní ìpùrọ̀ tó wà nídọ̀ nǹkan bá jókòó látara rẹ̀ orú nǹkan tí ó jẹ́ wípé èèyàn tara rẹ̀ ti wá sí fúra rẹ̀ wà nídọ̀ tó tọ́ rẹ̀ ti wá sí fẹ́ni kejì rẹ̀ orí Ìpínlẹ̀ Aya. Lọ́wọ́ ni àwọn olóògbé Aya. Ìmọ̀rin kọ́ bá àdàbàlẹ̀ àfíà. Ọlọ́run ní ìmọ̀rin kọ́ bá àdàbàlẹ̀ àfíà. Fún ẹni tó bá jẹ́ wípé ìbá bẹ̀rù ìyà àmìyà. Wọ́n fún kùnkọ́ ráfà lórí pé ẹni tó bá jẹ́ gbóbá ní kò sí àríkì àmà. Ẹjọ́, ṣé ìmúra ìgbóhùn tí wà jẹ́ ọjọ́ gbóhùn? Ẹni kàdínà ara ń ṣe ẹ̀kọ́ àwọn àfáà ní ẹlọ́wàgbò sí àlàríkì àmàràn wọ́n ní jíjò gbogbo tó tẹ̀lẹ̀ táwọn alábòsí láyé yìí òun bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ òní kà sí yóò kẹta bí ti ẹ̀sí kankan tó àyẹ̀ má dàbí ti ẹ̀sí kankan bóyá ìgbàkan ló tẹ̀lẹ̀ lójú sánmà olófà kan fi parẹ́ bóyá òṣùpá kan ló kàn án jẹ́sí nìkan jábọ́ ń bẹ̀ òṣùpá kan lọ́dọ̀ tí wọ́n lé ẹni tó bá ní ọdún ní ọdún ní tí wọn bí àwọn tó ń tètè láyé gbà yẹn pé àkẹ́kọ̀ọ́ ní ó kàn tẹ̀lẹ̀ ojú ọ̀run òun nìkan ká ti tẹ̀lẹ̀ tí wọn ká jí ó lára ìrọ̀ òṣèlú pé ariwo kan wá pa wọn rẹ orí tó wọ́n jù ní. oníkò oníkò ní ìgbà ìgbà ọlọ́run pa wọn rẹ. Wàlí ìnà fi dáríká. Ìnà fi dáríká láàáyẹ́sà yìí máa ń tí wọ́n lè ronú pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ ọba ti dárúkọ wọn ó ti wa nígbà tí ọba àdá fún wá fẹ́ gẹ́rẹ̀ sí sàlàyé fún wa. Ọjọ́ òun ni wọ́n ń pè ní ọjọ́ ọ̀gbẹ́ ìgbà ìrámà. Bóyá ẹni tí ó bẹ̀rù àrètí àmà bóyá látara abẹ́ ó lè fi kíni ọrùn òní tó padà bẹ̀rù ọlọ́run ọba ọwá ní ọjọ́ ìgbé ìgbà àrètí àmà. Zàlìkà yóò mú Ọ̀rọ̀ ń dá ní kàyà òun mọ̀jìmú ó lápùwò náà. Ọlọ́rin ọjọ́ kan ìjọ́ àdúgbò ìrìnàmọ́ ó ní quality yìí màtìmúhún náàṣù láàmù nítorí gbọ́jọ́ yẹn ó fẹ́rẹ̀ lèkùsù ìzáàrí kan ní màtìmúhún náàṣù mọ́ pé èèyàn bàtà yẹ́yẹ́ olóòdè tó kù lọ màtìmúhún náàṣù wọ́n á mọ̀ nípa fún ìlú àdáṣù yẹn olóòpàá wá sínú náà nípa nípa èèyàn sọ ọjọ́ kan ní ìtọ́jọ́ wípé jama abrahu anasa ọlọ́wọ́ owó kò gbogbo àwọn ènìyàn jọ gbogbo ìṣà sọ ọlọ́wọ́ bá yóò kún wọn jọ tí ó sì lè jù rẹ̀ sọ ọlọ́wọ́ bá sọ wípé àtẹni àkọ́kọ́ àtẹni tí yọ ìgbẹ̀yìn lápẹ́ṣù wúwúrà ìlàyà òun máa ṣe àárín ọlọ́run gbogbo wọn láàkójọ pátá yẹ́yẹ́ ọgbọ́n lápùlọ lọ́jọ́ lọ́jọ́ ìgbé àti pàtàkì ẹgbà wọn lọ́wọ́ para mọ́ onára pé kí lọ ọjọ́ ọgbẹ́ ìlú àti ààtò ọjọ́ ìdáwọ́ tó wọjọ́ ọlọ́run bá sọ wọn sọ́tùkà ọlọ́run wá àṣà náà ní àyàfọ̀ sẹ́wọ̀n Ọlọ́run gbogbo wọn láàkójọ, pàdánùgbọ́ ọdírùn nínú hù. Pẹ́sọ ibẹ́ ẹnìkan ò sí bẹ̀ kò lè rí. Ẹnìkan ò sí bẹ̀ kò lè rí. Àbí wọ́n sọ fún Adé, bá a ti wà láàrin ìyẹn kò rí gbogbo akójọ ẹlẹ́. Kò bọ́ síbi. Ìjọba náà fẹ́ ka ìwọ̀n ìwọ̀n ní gbogbo àkàrà ẹlẹ́. Ọbẹ̀ kan àwọn olùgbò àkàkọ̀ pọ̀ náà kọ̀ wọ́pẹ́ ìgbà àkàrà náà. Àwọn kòkè ẹ̀rìn jáde gbà nípa ní ohun ẹ̀lẹ́ ìdí. Lọ́nà ara bẹ́ẹ̀. Ọlọ́ọ̀bá nìkan, ẹ̀ríkà wáyé gbọ́ òkú gbogbo wa ní ìsìn, àwọn ìrìn lọ, ó rí lọ.

wọ́n fẹ́ fi wá ní ìrètà ìlànà wọ́n lè fẹ́ san wá ní ẹ̀sán orí ẹ̀ ìgbọ́nà kan kẹ́kọ̀ọ́ àjọ pé mo fẹ́ rí ní lásán ni ẹni bá ti wá rí ní ẹnu ọ̀rọ̀ ìrọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ àkójọ yìí kò sí ìgbà tó torí ẹ̀ wá bí kò sì ní pé nítorí kí ni àlùmọ̀ á sábàtú ọ̀wá ní ìmújà àgbà. òun náà ni nítorí pé wọ́n fẹ́ bí wá ní ìta àṣẹ tó fi dókítà mayara sí ilé rẹ̀ tí wọ́n dẹ̀fẹ́ san wálé san gbogbo nǹkan tí àṣẹ náà. Ọlọ́run ọba tí wọ́n ń ṣàlàyé fún wa ọjọ́ ọ̀gbẹ́ndì àìkìyàmà yìí ọlọ́run ọba ní ọjọ́ yẹn wọ̀dá àìkàyà òmùn mọ̀ṣùgbùn. Ọlọ́run ni yàwó mọ̀ṣùgbùn nìyàn gẹ́gẹ́ bí àwọn apá wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbẹ̀ òun náà ní pé tí wọ́n bá ní ìyàn ṣàfihàn àkẹ́kọ̀ọ́ òun náà ní pé èèyàn wípílẹ̀sì ẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ ọ̀fẹ́ni tí ò ní wípílẹ̀sì ọjọ́ náà ọ̀fẹ́ni tí ò ní wípílẹ̀sì ọjọ́ náà yẹn pé gbogbo ara sẹ́mà ẹgbẹ́ tàkọ́kọ́ òun sọ wípé ó fi kiri síbẹ̀ o.

gbogbo èèwọ̀ kò wọ́n jọ sílẹ̀ ìdí ọlọ́run bá sọ ìdílé wọn àdánù wà ń ẹlẹ́ wà ń àwọn dábàá wà ń gbogbo kẹtọ́lọ́run ọba dáa tọ́lọ̀ bó ló sọ wípé ó yíye pẹ̀ gbogbo wọn ni wà ń ṣòkò tẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ tó kí ló tí ò lè di ìpínlẹ̀ gbogbo kẹtọ́lọ́run ọba dáa òfin àti òfin ìpínlẹ̀ ṣòyàwó mọ́ ìyọ̀rọ̀ ọjọ́ tó ṣe wípé gbogbo ẹ̀dá ọlọ́run ọba pádà yáyá olóògùn ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ akọ́kọ́ àwọn ènìyàn sí àpò àtọ́mí wọ́n ẹ̀rọ àwọn ìpàdé ọmọ ọ̀nà kó lọ sílẹ̀ wọ́n ẹ̀dọ́ àwọn ọmọ ṣubú gbogbo kan tó mọ̀ ọ́nà ọ̀bá bá òun náà ló ń gbé sí ọjọ́ náà yóò sí ìlú jíjẹ so àwọn kan tí wàá di orúkọ tí wọ́n máa ń fún ọjọ́ gbìyànjú àti àmọ́ ọ̀rọ̀ ìyàwó mú pàtìkù ìyàwó mú ṣòwò pàtìkù. Nàìjíríà tó ń lọ́jọ́ ìgbà tí a mọ̀. Ìtàgbà ní ìpẹ̀lú ara ẹ̀ yọ máa mẹ̀jìmọ́ òlọ́kùn náà. Ìyàwó mú mẹ̀jìmọ́ òlọ́kùn náà. Náà, àǹfààní kò lọ ṣe nínú ara yìí. Òun rí nǹkan tí ó máa ṣe wọ́n láǹfààní nínú ẹ̀ àwọn tí ó bá bẹ̀rù àti àmà àwọn máa kà sí ìyà kéékèèké lẹ́wọ̀ ìgbà náà a ṣàǹfààní pé àwọn tá a jọ mi ènìyàn wọ́n kó àjọ tí kò jọ sí wa àwọn fi wọ́n gbé lọ́wọ́ wa wọ́n sì ṣàwọn ní ẹ̀sán ẹ̀ fi wíkínẹ́sì tí ó sì bèbè rẹ̀. Gbogbo ẹ̀dá òun ló máa wíkínẹ́sì tí ó sì bèbè rẹ̀. Ó lẹ́nu tí ń pè ní ìyàwó kan lọ́sọ̀kọ̀. Torí lù ìjọlọ́wọ́ ọba olùgbé ìwọ̀n máa bẹ̀rù ọjọ́ mi rẹ̀. Àlùkò lórí àwọn ẹ̀rí jẹ́ ní tó àkídà burúkú lo àkídà káàkiri ọlọ́mọdé àwọn ẹ̀rí lọ tó àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ fún gbogbo àwọn bẹ́ẹ̀kù kọ́lọ́mọdé àjẹwà àti kí o àwọn bẹ́ẹ̀kù kọ́lọ́mọdé àjẹwà àti kí ọlọ́pàá sọ fún wọn ní wọn ayá sí ọlọ́run iwájú wọn ọjọ́ àmì pé ọjọ́ gbéjà kìá náà ọjọ́ ìbéèrè àkìá náà àwọn èèyàn kan wọ́n máa ń wá wípé ọjọ́ yìí ó tètè di ó tètè di ó tètè di ọlọ́run ọba ó ti parí gbogbo nǹkan ọlọ́wọ́ bí tẹ̀síta nìkan lójú ìgbẹ́ ètò ọ̀fẹ́ sí àgbẹ̀rẹ̀ ọlọ́wọ́ sára fún wa wáyé gbogbo nǹkan ọlọ́wọ́ bá ti fi ìgbà tí ó tẹ̀lẹ̀ ọlọ́wọ́ sí ọlọ́wọ́ ojú ọ̀fẹ́ di àti àmà ìwà márùn-ún àti ìrùbù Ọlọ́run ọba ní ọjọ́ ìjọjọ́ ọjọ́ gbígbà tí a mọ̀ táà fi ròyìn ẹ̀ fún níwájú yìí ọlọ́run ni àmọ́ nínú ìdílé rẹ̀ ìgbà àmọ́ nínú ìdílé tó jẹ́ àwọn ọlọ́run di ọpẹ́ ìgbà àgbà máa fi náà sọ bá ilé ayé náà gun ọlọ́run àwọn àdàlà ló ṣe lẹ́yìn láti ó gún gẹ́rà àfikún ló lọ bá eré Ọlọ́run nítorí wípé àsìkò kan, àsìkò kan ni a fi ọjọ́ gbéga àti àgbé. Àsìkò ilẹ̀ ní màájúùdì. Sọ àsìkò yìí ó ní ìta àkàfẹ́, àhádà rẹ̀. Sọ àdílé sáré pàwájú àrífà fọ́ọ̀lù láìláì. A fi fi gbèdéke sí. Ibé láyẹ̀ dídú wà láyà tó àkà bẹ̀rẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́run ọba kò lè dínkù kò sì lè dínkù kò sí ní àbẹ́gbẹ́ bó jẹ́ pé ẹni kọ̀ọ̀kan náà lọ́wọ́ bá fi àjẹ nìkan kò sí gbogbo òní lọ́kẹ́kọ́ ló fi àjẹ gbogbo ọmọ rẹ̀ ọlọ́mọ àfi àjẹ ọlọ́mọ àfi àjẹ ọlọ́mọ àfi àjẹ ó lè láìkí àwọn ìdíjẹ́ bọ̀ àjíyà lójú lọ kọ́ fi láyé lọ́wọ́ ti máa ń jà. Tòlọ́dọ̀ ọlọ́run gbogbo ìwọ̀kọ́lọ́ máa sọ fọ́lọ́ pé mo fẹ́ fast forward ìwọ̀kọ́. Àlọ́ bá fẹ́ lọ lórí ibú gbà mí. Ṣé ọ̀dọ́ pé ẹ̀dùnà yóò so ikú ó lè ní ìkàwọ́ sí pé màá mọ́ ní ìkàwọ́ náà tí ó bà lẹ́tọ̀. Ìkà ẹ bá bẹ̀rẹ̀ sí kẹrẹ̀ fẹ́ ni ọ kàn lù wọn pé kó tún lè ní oríkú tó tún lè máa já sí. Ọlọ́run bá ti já sí kù ó ti kílẹ̀ gbogbo nǹkan dání. Àìkè ó ti ní níbi gbogbo fún mi ó ti fún ní múdà tó ń mọ àìjànà ó ti fún ní táìmù gbèdéke tọ́lọ́wọ́ lọ pé gbèdéke yìí oníjọ́ gbèdé àìkè àmà yóò tó ń tẹ̀lé tó bẹ̀rẹ̀ pé bọ́nà bíbí sí yẹn ìtàbà ti ti kùnà tó bù sọ ìkùnà ọlọ́run ọba ọgbọ́n wíńdọ̀ ọlọ́run ọba ló ti bíbẹ̀. Ewé lọ́jọ́ ọ̀dọ́ Àwọn tí ó bàjẹ́ tí wọ́n lọ́n tètè pariwo gíní rẹ̀ kọ́ dájọ́ lọ́dà ìjọ́ Lẹ́yìn náà kò fi mẹ́rin kàtà, ọ̀sán ẹgbẹ́ ẹ̀lá ìwé kò fi mẹ́rin kàtà, ẹnìkan tí ó mọ̀ ní ọlọ́run ọ̀fìn máa ẹnìkan kan, ó ti di sínú gádàrà ó rẹ̀ ti fà ní ẹ̀ ìbẹ̀ sọ àwọn afáwa wọ́n one hundred and four yìí wọ́n gbà pé júmùlà tó mú ọ̀tá nínú ọ̀nà sọ júmùlà fi ń tẹ̀ ọ̀ bí àyè ìpè júmùlà ìyá ọlọ́ọ̀bá kà mú wa ọlọ́ọ̀bá ti sọ̀rọ̀ ọjọ́ gbé ìdàkẹ́ àmà ọ̀rọ̀ ọdún pọ̀ ọ̀pọ̀ ní sọ̀rọ̀ ọjọ́ gbé ìdàkẹ́ àmà kan ọjọ́ gbé ìdàkẹ́ àmà ló sọ̀rọ̀ ọjọ́ gbé ìdàkẹ́ àmà ọjọ́ dá sáà ọjọ́ gbẹ́ndà ìjọba àwọn ọ̀kan nípa ọjọ́ gbẹ́ndà ìkìámà ọjọ́ bí àkọwé èèyàn jọ ni ọjọ́ gbẹ́ndà ìkìámà ọjọ́ tó gbẹ́ndà ó fi sílẹ̀ sílẹ̀ ni ọjọ́ gbẹ́ndà ìkìámà tó ń bọ̀ lẹ́yìn ọwọ́ fún ara mú kí ni wá ọ̀rọ̀ kan wá tó kanigani pẹ̀lú kí ni ọjọ́ gbẹ́ndà àwọn ọjọ́ gbẹ́ndà ìkìámà sàlàyé tí ó tẹ̀lẹ̀ ńlẹ̀ eléyè tara tí ṣe kí ni ó fẹ́ràn àbá gbàgbé kí ni ó jùmlà tó ẹ̀rì pé àásọ̀rọ̀ kan lọ àbáwò pé ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yẹn lọ afẹ́sọ akọ́kàn akọ́sọ kẹfẹ́ nípa ọ̀rọ̀ yìí ni ó jẹ́ tó kílọ̀ ní ti láàrín sọ̀tọ̀ ní ẹgbẹ́ títí wọn ní kí lágbà rẹ̀ pẹ̀lú ẹ̀ àfi ń dọ́rọ̀ padà fún àwọn tí wọ́n tako pé ìgbéǹde òsì sọ àwọn ìgbéǹde òsì ah, ah, ah, ìgbéǹde bá wá ó ti apẹ́ tó bá ti apẹ́ àwọn èèyàn kí dáadáa láyé ẹni kọ̀ọ̀kan ló lè ní àsìkò ilẹ̀ tí ó sábì sábà àyà fẹ̀sì náà àti àyà káàkiri ọlọ́ni wáyà kùlúùnà mọ́ta àádọ́wà ọlọ́ni àwọn tí ó já wọn àti òṣèré yìí wọ́n máa ń sọ wípé nígbà kan láìsí àmọ́ ọ̀sẹ̀lẹ̀ sọ màlọ́ ìdámọ́ Ọjọ́ ẹbá tí ó lòdò ìgbà wo ni àyíkó ìsọ̀kùn ọ̀rí pé làkún ni ààbò ìyá òwe. Sọ ọjọ́ káàkiri àwọn òṣèlè àdéhùn ọjọ́ kan ti wà lọ́lọ́wọ́ bá ti gbé kalẹ̀. Sọ láti ṣẹ̀fẹ̀ ìlú náà aníhù ta àdán wà láti ṣẹ̀fẹ̀ ìlú. Ẹ lè sọ pé ká sún ọjọ́ yẹn sẹ́yìn. Ẹ bẹ́ẹ̀ lọ́lẹ́gí lọ́

sí tó máa ń fast forward rẹ̀ àti kọ́dà níbi gbọ́dọ̀ máa sọ gbogbo mẹ́rin ọlọ́run bá ní eléyìí o máa yọ ọ̀pẹ̀ kó fún wa eléyìí ó tètè wá ọlọ́run bí eléyìí náà èèyàn kọ́dà kò sí sí ṣe ní bẹ̀tẹ̀ báwọn ìfà. wọ́n máa bá àgbẹ̀bẹ̀ yàrá nílẹ̀ yẹn tàbí ìlú náà máa akọ́ ọmọ náà tọ́ mímí àdìyàn mẹ́fì àwọn ẹgbẹ́ máa jọ ibẹ̀ àà ó ti pẹ́ jù ẹ̀rí ẹni náà wọ́n wá pé wọ́n wá kíkẹ́ jù jẹ́ aláǹsàmà ó ti ní kí ní àjàdúró ọ̀gẹ̀rẹ̀ gbé rí ọ̀kára àgbà ìgbòho kẹfàtà wà يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شكي Náà máa yà tí a ti parí lónìí gbogbo ìlú. Yọ́ ma yá tí ọjọ́ ọgbẹ́gbẹ́ alùkì a máa náà. Látàkàlámù lásùn ìlà bí ìzìnì. Ọjọ́ náà ń sàlàyé fún wa yìí, ọjọ́ kan ni yá mú yá. Ọjọ́ tí yọ́ wà. Ẹgbẹ́ a rí pé ọjọ́ yìí wọ́n ni wọ́n fi sílẹ̀ pé ọjọ́ tí yóò wà ní àwọn àmọ́ wọ́n ní pé yóò bá ọjọ́ tó járí pé kò ní bí à fún àwọn tí wọ́n pé ah nígbà tí èdè rí pé nǹkan bá jẹ́ mọ̀ jù zúùmù òun náà ni wọ́n pa ìyá rẹ̀. sọ nǹkan agbọ́dọ̀ nígbà náà ni pé àìkèrọ atú sùnnàtún mọ̀tàlá kìrá bá a bá ti gbà wá látẹnu àwọn tí wọ́n gbà wá lẹ́nu àrẹ́bí tọ́nà bá wà ní wàsálà ó ní kẹrà àmọ́ ń tẹ̀ tí ò sí èyí ti lẹ̀ kójú ẹ̀jẹ̀ wípé kẹrà yìí níwọ̀n bá ti ṣàlàyé fún wa níwọ̀n bá ti ṣàlàyé fún wa àwọn tí wọ́n ṣe ìbáàtù ìyá àwọn kẹta ní yàó mà yáa bí fẹ́rí o yáà yẹn wọ́n sì bá fi rẹ̀ tí wọ́n bá fẹ́ kà lọ síwájú tòṣùmọ́ tí wọ́n fẹ́ dúró torí ẹ̀yà àti wọ́n ra kan síbẹ̀ yóò dàbí ìyá àti ọmọ nǹkan síbi irú bí ìlú torí ẹ̀yà wọ́n ra kan síbẹ̀ wọn ò ní ṣe ní ìyá àti ọ̀tọ̀ inú mùsíà tó fi wọn. tó àwọn ìjọba bá fẹ́ kà tí wọ́n fẹ́ kà lọ wájú lọ pé ìyá ó mà yá sí i wọ́n bá fẹ́ dúró ìyá ó mà yá ọ̀nà àwọn àkà lórí sọ̀rọ̀ amúdà tó gbẹ̀gbẹ̀ tó gbé àwọn fóònù lè fi tàkì ìpele amúdà ní ọkàn wa àwọn fóònù lè fi tàkì ìpele ní ọkàn wa ọ̀rọ̀ yá yẹn kan ọlọ́run àti ìlànà omi màá sọ àwọn tí ó máa ń ṣe méjì òun náà ni mo fẹ́ kà yìí ọkọ̀ lóòrò ọwọ́ náà àwọn tí wọ́n ṣe lórí ọdá àbí amúlè lọ́sẹ̀ sọ àlùkìsáájú àpọ́lẹ̀ amúlè àti lórí lọ́dọ̀ so àwọn tó wọ́n ṣe lè láṣù náà lọ ṣe bẹ́ẹ̀ náà rẹ̀ ní àbújá fà nínú àfá mákùnjà máa lọ ṣe bẹ́ẹ̀ náà ní sí sí lọ ṣe so àwọn eléyìí wọ́n ṣe náà àwọn tó wá jẹ́ wípé àwọn tí wọn àwọn tó kù sọ àwọn gbogbo àwọn kan àwọn àgáwà lọ́tọ̀ yá àti wọn yóò dúró síbẹ̀ gidigidi yá ó mà yá àti yá ó dúró síbẹ̀ ni tẹ́bàtẹ́ta ó ka yá ẹ̀ máa yá ó mà yá àti tẹ́bàtẹ́gbẹ́ dúró náà wọ́n lọ pé yá ó mà yá àti ọ̀nà màkà àwọn ọ̀nà ẹni tó kékeré àwọn ará màkà sọ̀rọ̀ àìsí tí wọ́n ti kú bẹ́ẹ̀ náà dẹ̀ ní yà kú náà àwọn ọ̀nà màkà ó wà sí ìwádìí sí i bẹ́ẹ̀ ni wọ́n ti máa bẹ́ẹ̀ ni wọ́n ti máa kà á ẹ̀rọ àrí àwọn tó wá kú àwọn ni wọ́n wá kà ní ìjà sí ìka ìyáwó máa yá ẹ̀rọ fẹ́ ju ìyáwó máa yá òní sí yá mẹ́ra rárá òní ábíjáka sọ ọ̀la ọ̀la àti kọ́lá òní wọn kà òun náà ni inú amir òun náà ni inú amir òun náà ni ó kà nínú ìdàpọ̀ àrùn àti dàmì. Ibn Amir around your time. Ibn Amir nínú ìdàpọ̀ àrùn kan. Ìṣáàmà sí ìdàpọ̀ àrùn. So, Asim, ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi Asim àti mi ni ọ̀rẹ́ àti ṣúgbà. So, Asim kan kan ọ̀rẹ́ ìkọ́lá fílẹ̀ àṣìkò.

tá a bá fẹ́ dúró lórí nǹkan kan ó máa ń nílapa ọbẹ̀ dúró lórí nǹkan tó gba driving night ọbẹ̀ dúró lórí nǹkan tó gba rọ́pù dẹ́jú lẹ́sù ó ló ti dúró wà ní ìdílé ọ̀dẹ̀rẹ̀ wípé ọjọ́ mẹ́rin ní sùkùn àmì ipò dúró ó ti fẹ́ dúró ni já tí ó jẹ́ kí ni ó jà tọ́ta parí ààrẹ rí tọ́ba parí ààrẹ àwọn abẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà tá pé kẹ́sọ̀ rẹ̀ lórí ẹ̀ òfin ti wọn rẹ̀ ìtàlẹ̀ mọ́tẹ̀ ṣùgbọ́n àwọn bá lọ ibi àwọn bẹ̀rẹ̀ pé núgà àwọn olùdẹ́ ìlẹ̀ wọ́n sọ pé nínú báyìí náà wọ́n báyìí náà tó ṣáájú àbúrò bẹ́ẹ̀ ni wá ó nígbà tó wọ́n ẹ̀dísì owó orí kí ni ó mú sí abú àlèmọ́ àgbọ̀dọ̀ wá wá lẹ́yìn rẹ̀ náà rí ní ọmọ àgbà lọ́lọ́dọ̀ bẹ́ẹ̀ sọ àtàmọ̀ láwọn apá wọn ti kàkọ́ wa sọ àbìkẹ́wọ́ àti ó sọ̀nà sọ̀rọ̀ sọ àwọn àfihàn bẹ́ẹ̀ gbé ìkàlẹ̀ yẹn tí ó sì rèé sọ wọn pé dálẹ́tì kan náà ló máa lẹ́nu dálẹ́tì àwọn àgbà ṣùgbọ́n tí ààrẹ sọ pé kí afẹ́mẹ́ta ti fi ẹ̀sẹ̀. Sọ̀rọ̀ ìyáwó yára fi ìlànà tẹ̀kọ́lá Sọ̀rọ̀ ìyáwó tẹ̀kọ́lá nọ́ọ̀sù ọjọ́ ọ̀gbẹ́gbẹ́ àrìkìyàmà èèyàn kankan èèyàn níní àbáyìjànú ni àbígbàlá níka ní everybody kò lè sọ̀rọ̀ kankan. Ìlàdì ìrìnlẹ̀ àti pẹ̀lú ẹ̀rọ. Èyí tọ́pọ́tọ́ wípé ààrẹ sọ̀rọ̀ kan bàbá mi sọ̀rọ̀ oúnjẹ náà ojú ọjọ́ ọ̀gbìn ìyá mi kì á máa abala ṣe níbẹ̀ nìyẹn gbogbo àwọn èèyàn lè ní wọ́n ọ̀gá ọ̀rọ̀ pàtàkì lọ abala ṣàfáà àwọn èèyàn ọ̀gá fẹ́ rọ́rọ́rọ́ ní abala ṣàfáà ọ̀rọ̀ ọba ní ọ̀wà máa ń yọ̀ǹda fún pé ìwọ ṣìpẹ́ ní tó ẹ̀jọba fẹ́ síbẹ̀. Abala kan ni nínú àwọn abala nǹkan tó ṣe ní pé abala kan ní àwọn abala nǹkan tó ṣe ní pé yóò máa ṣẹlẹ̀ níjọ́ léyìn àìkìyàmọ̀. Sọ ìyẹn tó ṣe abala kan nínú abala. Abala ní sọ́nà abala tó ṣe ní pé ẹ̀dẹ̀ẹ́kọ̀ ò ní lè sọ̀rọ̀ níbẹ̀ nínú òun ní ẹ̀rí kan àbí ìkẹta gbogbo ẹgbẹ́ ọba sọ̀rọ̀ pàtà yẹ́yá nínú kó máa kọ̀ǹfẹ́sì rẹ̀ ó máa kọ̀ǹfẹ́sì pé òun òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí òṣùgbọ́n tá a dáa mi ní pé ọjọ́ òbí ìdàkẹ́ àánà tá a bá bẹ̀rẹ̀ sí ka àwọn oríṣiríṣi ááyà òun lọ wá tí ò sí níbi bí bẹ́ẹ̀ ìgbà kan wà lọ́jọ́ pé ọmọ ènìyàn ìjà adìyú ìyá àgbà yọ́ máa jẹ́ ẹni tí yọ́ máa yọ́ máa ìfọ́kọ́ máa rò pé òun lè rí ẹgbẹ́ ìpa gbogbo kan tí ó tó kẹta lọ́dọ̀ ìdáàbòbò ara tí ó sì lè dáàbòbò ara tó gbogbo àwọn nǹkan tí ó tẹ̀ láti kí àwọn oríṣiríṣi nígbà tí ti ṣàfáà èyí tó mú ọ̀nà orí wàláyà tàkàlá mi ọmọ ìdí ìlà àbára kan kò ní sọ̀rọ̀ ìjọ náà àyàfi àwọn tí wọ́n jẹ́ àwọn ìfẹ́ wàdáwàtú rúṣọ́ ìyàgbọ́ ìlú àràmá ṣàlùmí ṣàlùmí. àdúrà táwọn àti wọ́n bí àwọn ànábí ọlọ́wọ́ bọ́ máa ṣe níjọ́ náà òun náà ní wípé ìwọ ọlọ́wọ́ ọba ṣàlùmí ṣàlùmí. ọ̀wà jẹ́ ẹni tó la àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọ ọ̀wà bá mi la àwọn ìjọ. tó látara bẹ́ẹ̀ ọ̀la mi pé láwọn bàtíṣà bá bá fẹ́ máa ṣẹlẹ̀ àwọn kan kò ní máa sọ̀rọ̀ àwọn tó bá yọ̀ǹda nítorí ìgbàgbà láwọn àyíká ẹ̀kọ́ ní máa sọ̀rọ̀ àwọn tó bá yọ̀ǹda. Náà ọwọ́ ní ọdún ìlú. Tàbí ìdẹ́kọ̀ òun sọ ọlọ́wọ̀n bá ni yóò máa bẹ nínú àwọn èèyàn a máa rí ṣẹ̀kí a lè máa rí kí ní ọ a máa ráwọn tí ó ní bá lọ a lè máa ráwọn kékeré dé gbogbo ìlú wà fún wa ọlọ́ọ̀bá ti parí ẹ̀ àwọn kan tó ló fi àwọn kan tó rẹ̀ olórí ìlú àdísí alìgbọ́n àtìtọ́ ó ní ajáde lọ sí ìjà náà àwọn àdígbà kí àmẹ́bí yóò kó ó ń fọpa ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ lẹ́nu lọ́wọ́ ìsọ̀ kẹ́mí kan ti bẹ àgbá ẹgbẹ́ wọn ti kọ́ pé èdè òjò lórí ibú àti èdè òjò rẹ̀ olórí rẹ̀. ọ̀pẹ kan náà olóòṣù ọlọ́wọ́ bá ilé tí lábàlá náà fẹ́ kí ọlá kí ká ti náà yàrá sọ̀rọ̀ wọn. káfẹ́ kan gbára léwe yìí abọ́lá ti parí ẹ̀ wà náà dáwọ́ ولكن المرض فكلهم يسرون Sọ á máa ṣiṣẹ́ ní tó ṣe ìkú. Torí pé ẹnì kọ̀ọ̀kan wọn, ọmọ ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ọmọ ọ̀sìn, ọmọ àbẹ̀rán, ọmọ ìgbè tí ọba àti oríire. Àwọn ìjọba kọ́ máa bẹ náà ìjọba. Àwọn ìjọba kọ́ máa bẹ náà ìjọba. Tó látara bẹ́ẹ̀, òun náà lè kí ẹnì wọn so àbẹ̀lọ́ wọ́n ti wà lẹ́nu tó ní pé àwọn ìlú tí wọ́n lẹ́nu tó ní pé nínú nínú àìjẹ́ náà àwọn. so àǹfààní tá a ṣe nínú ara rẹ̀ òun náà ní pé gbogbo kíkú kan bẹ́ ẹgbẹ́ òfin àìjẹ́ àwọn ẹni kò ní lè sọ̀rọ̀ ọlọ́run náà máa yọ̀ǹda fún àwọn èèyàn láti sọ̀rọ̀. àfikún àìbá yọ̀ máa sọ̀rọ̀ ọ̀nà màdáwà lẹ́bí ọlọ́run ẹ̀wá ń bá wa ti pẹ̀ ẹ̀wá bá wa lè fi níta ẹ̀wá bá wa lè Máa káwà, òun ní kí ni ó Sọ́nà ọba àrígbé ọba tó lágbára ló gbogbo ẹ̀dá rẹ̀. Ẹ onílẹ̀ sọ̀rọ̀, onílẹ̀ kù, onílẹ̀ sọ̀rọ̀ náà, onílẹ̀ gbúgbà ìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ̀. Sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sí ẹgbẹ́ ìlàfẹ́ ọmọ orin ọmọ ẹ̀ ọ̀rẹ́ ọmọ èyí àtàkì àánú àti oṣù méjì nígbà tí wọ́n bá bá fẹ́ nínú kábẹ́ àwọn ọlọ́run náà ti máa bí méjì nígbà tí wọ́n fẹ́ gbẹ̀ fún ẹ̀sìn láti sí méjì àwọn kan wà fún pé ìdánilọ àbọ̀ àfún gòrìlà so ìyọ̀ǹda ọlọ́run ọ̀rá ó wà láyé ọlọ́run náà yọ̀ǹda gbogbo ní kájú wá sí ọlọ́run yọ̀ǹda fún ọ̀rá bí méjì ìyọ̀ǹda ẹ̀ yọ̀ sẹ̀sùn lọ ní máa ń bẹ́ o kò ní padà kankan ìgbà ọlọ́run bá kan súnmọ́ bẹ́ẹ̀ ìdí tí ọwọ́ abẹ́rẹ́ rẹ̀ ní ìpọ́tù ṣùgbọ́n ọba fún fara kò yọ ìgbà ọgọ́gọ́ ló ti ṣe ní àwọn àpàdé ọ̀nà tó kún lò. ọ̀dọ̀ wa ní bèrè kí á náwó tí àwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́ nọ́mbà two nọ́mbà three nọ́mbà four nọ́mbà five nọ́mbà six ẹ̀kọ́ tí wọ́n gbé ìdánwò kalẹ̀ fún àwọn ọmọṣẹ́. nínú ojúlé tí wọ́n ṣèdánwò ẹnìkan wá wà tó yẹ pé ó ibi tó ti ṣiṣẹ́ lọ ibi ti pa lórí ọ̀nà tí ìjọba fẹ́ kọ́ mọ́. ó wá pé kí fọ́ àwọn kan tí wọ́n ń sọ áṣà náà fún àwọn nínú ìlú. ìjẹ́ òun náà wò pé ibi tó fẹ́rẹ́ sí ni wọ́n ti bá wọn gbé tó wà fẹ́ kọ́. ṣé o lè kọ́ àbí?

àwọn ìjàmbá tí àtàwọn ọmọ ọ̀gá iṣẹ́ ìmúṣà ló ń kó kíkẹ́ ló ń padà sí wẹ̀ wọ́n bá ti di bọ́ǹtà padà á máa ṣe àgbà máa ṣe àbáyà kálà mọ́. so ẹlẹ́ẹ̀kejì ló lọ sí àpò ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó bá jẹ́ gbọ́dọ̀ wá jẹ́ bí ọ̀rẹ́ ìfẹ́ni ẹ̀ tó ti ń bá sọ̀rọ̀ ṣé ó fi kọ̀ntínì máa ṣe wá àdìgún lọ́nà yìí.

ọmọ tí ẹ̀rọ̀dájú kọ́ lù sàlámà ọmọ ọmọ tí ọmọ tí wọ́n á ọmọ tí obìnrin ìyá Thank you. Ìyàtọ̀ ń bẹ̀rẹ̀ ní Bájúdá. Láàrín, ìbéèrè alákọ̀ọ́kọ́ ní sókí lórí àsìkò. Òun náà ní pé ìyàwó ẹnu sọ fún àìwá náà láti gbọ́ pẹ́ṣà ẹ̀. Ẹni tí kò mọ̀ tó fẹ́ fọ́ máa, ṣùgbọ́n káìwá láti lé àwọn kan wá ń sọ̀rọ̀ ìlú ìdáwó. Ó wá fi gbígbọ́ ọ̀rọ̀.

Òun kọ́ yẹn ìtọ́jú ìtọ́jú ìgbé ẹ̀ṣẹ̀. Tọ́lẹ́gbàgbà náà wọ́n bẹ̀rẹ̀ nípa wípé ẹni tó ń ṣe súnà lójú àwọn èèyàn tí ọ̀wá lè ṣe súnà mú ọ̀rọ̀. Ìlú ẹni bẹ́ẹ̀ kò sí kàdá fẹ́ sọ fún láti wípé kí ló má ṣe bẹ́ẹ̀. Ṣọ̀gbọ́n ọ̀nà tó ń bẹ̀rù yẹn padà yẹnyá ó máa bẹ̀rù. Ẹni tó àgbẹ̀ ìbẹ̀rù ló bẹ̀rù. Ó máa ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìlú olùdíṣúná skul. Tọ́ba délé òun ti sún náà nígbà ẹ̀rọ máa bà á gbogbo sọ káfíńsì lòdì náà ní pé káwájú òtún pé ètò bá jẹ́ sún náà àríkà tó gbà. Nǹkan kan ló máa bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn. Inú kó jẹ́ wípé òun fẹ́ dáadáa kan láti rẹ̀. Ìdáadáa kan wà tí ń gé láti gbà láti ẹ̀rẹ́ ẹ̀rẹ́ orílẹ̀ owó kan wà tí ń gé àbí ẹ̀fọ́ rẹ̀ ń ṣe dáadáa fún inú kan tó jẹ́ àbí jẹ́ pé ń bẹ̀rù wọn. Àwọn nǹkan yóò máa fa ń jílé ẹ̀gẹ́ ìjọ́ ìrìnká ìdí ń fa ilẹ̀ láti sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí. Sọ ṣùgbọ́n ẹni ẹ ó má jẹ́ kí nǹkan tó ń fa ẹ̀ ó kú bá. Ó ń bí gbẹ̀gbẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀. Ó ṣe bí a máa ti tún náà ti tábìlì bàbá ìyàwó ti máa. Bàbá ìgbà tó lọ, ó lè fi ìparun fún yàn ẹnìkan lè jẹ́ pé ìbá ẹ̀jọ́ ẹgbẹ́ ó lè ọ̀yá tàbí ẹ̀lẹ́ fẹ́ lè gún yẹn ní ọ̀bẹ

ọ̀gá àwọn ìbá fi lè fún ìmọ̀ àtẹ̀sí lọ́dọ̀ ọlọ́nà ìmọ̀ àtẹ̀sí ẹni kan bá dákú ní ìfún tó ọ̀gbọ́n dákú ní àlámà ní ẹ̀sìn fún un gbogbo alábọ̀ ojú ló jẹ́ wọ́n ní èdè ní pa àlámà tó ń jẹ wá nínú ìjọba lè náà ọlọ́run àwọn ọmọdé ọkà fẹ́lẹ́ ẹ̀ka fún ọ̀gá máa ń gbé àbẹ̀rẹ̀ náà. Ẹgbàgbà máa ń fẹ́ ìjọba ààrẹ ògbòrò ìlú. Ọ̀rọ̀ pé kàdí sí ni ẹ́. Ó gbọ́dọ̀ sọ ní pé lára dáwà rẹ̀ nìyẹn. Ẹgbọ́dọ̀ lẹ́nu ìṣúlù dáwà rẹ̀ kí ni ń ṣe ẹni yìí gẹ́gẹ́ tó fi ṣe báyìí. Tó gbọ́dọ̀ sọ ní ẹ̀ ọ̀dẹ̀ fẹ́ mú fóònù ẹ̀ wá ní ọ̀bá sọ̀rọ̀ mọ́. Lẹ́nu ìbá ẹ̀ ìdálọ́ bí ọdún sí ìdálójú rẹ̀ tó kò pẹ̀lú pẹ̀lú ìdè. Nítorí ẹgbẹ́ tí wọ́n fi bá sọ̀rọ̀ ìjọba ẹ̀kọ́ rẹ̀ ṣe. Lẹ́sìn ní fọ́jẹ́ láàrín fi dé. Lọ́wọ́ ẹgbẹ́ àgbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kò ní kẹ́ òfin àlẹ́ o. Ọ̀rọ̀ ni ìbàdí wọn, ó tún bẹ́ẹ̀ kó tún jìnà yẹn. Ó máa máa ń sí gbangba ní ọmọ ọ̀gọ́rùn-ún tó sáà mọ́. Wọ́n sọ fún àrídì ìdẹ́gbẹ́ mẹ́kẹ̀ẹ́ta ni pé ẹni tí wọ́n bá yàn yíyàn yẹn ó pé oríṣiríṣi. Ó ti gba wọ́n yọ ọ̀pẹ̀ kò ló sáà yẹn mẹ́ta. Ó ti ṣiṣẹ́ ọlọ́wọ́ lọ́gbọ́dọ̀ sọ fúnra

tó ẹ bá wá bọ́ ẹnìkan lọ́wọ́ tó fẹ́ dá nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ àwọn ẹni ìfẹsẹ̀ pẹ̀lú ẹ̀ lórí kó fẹ́ wá bèrè nípa ẹni ẹ̀ pẹ̀lú ìtàlàyé ọba ọba máa sọ̀rọ̀ ẹnìkan sẹ́nìkan wọn àrùn jẹ́ tó lọ́wọ́ àgbà náà wọ́n bèrè wípé ọmọ àrùn màmá rẹ̀ tó wá bí ọmọ mi oníkẹ́ tó ní ilẹ̀ òun ọmọ tí màmá rẹ̀ bí rẹ̀ dá lórí fún ẹni tó bá bí fún olómọ àgbìtá òun pẹ̀láwọn ọmọ yẹn àwọn ìjọjẹ́ ọmọ àyàmù máa sí fún ìjọjẹ́ inú kọ́lá kò jẹ́ wípé bàbá tó jẹ́ wípé olóòrùn fún lóòrùn àkọ́kọ́ òun náà lọ apára lọ sójú jí rẹ̀ lọ́wọ́ fẹ́ ọmọ tó lówó tí ó máa padà bí kìdò ń máa jẹ́ ọmọ àyà ni wọ́n jọ máa jẹ́ òun ẹgbẹ́ sí lo ọmọ bàbá màmá ẹni ọmọ wà ní tó sí lo bàbá tó lọ sí ọjọ́ tó mú wa jáde nílẹ̀ rárá ẹwà gbà láàrùn ẹ̀rọ àbùjú ẹ̀lẹ́kan níná àlejò òun nínú àlejò nínú ọjọ́ ìrìnàmọ́ ọjọ́ ìyàjẹ́ nìkan ọjọ́ nínú ọwọ́ àjò nínú àmì tí a lè lórí ẹ̀rọ kan lórí ìlú ìyà tó ti jẹ́ òun láti jẹ àmì ẹgbẹ́ lọ àlejò nínú ìyàtí ìsìláàmù fún wa fún àwọn tó ń dáná ní wọ́n kàn wá sí ìlú ìgbàbẹ́yẹ̀ orí ìgbàkànlá ìgbà àgbègbè ẹ̀sìn ẹ̀bà tó ti ń tó bá ṣe lágbára. Sọ lẹ́wọ̀n ìgbà náà wọ́n bèèrè nípa wípé obìnrin obìnrin ti di ìyá òkú tí wọn ọkọ ẹ ìyá ìyàwó ló ti ọmọ tí wọn wá bí ipò ọmọ àdúgbò ní àdúgbò fún un lẹ́yìn ìgbà yẹn lọ́dún tó wá lọ ṣe lọ sí ìwà wá sí ìlọ àwọn tó máa fàyè wà ní tó máa kọ́kọ́ tí ó bí fún ẹni yẹn ìyá ìyàwó ní ojú ilé fẹ́ẹ́ gbà ọmọ tó wà kẹ́ra ìdájọ́ àárín ìlòjì ni pé ìyá ìyàwó yìí nígbà tó fi ọmọ fún o ṣé àwọn èèyàn máa ń pé ọkùnrin rẹ̀ kó ọmọ fún un tí wọ́n bá ti mọ̀ nígbà yẹn wà sọ́kùn tí ẹgbẹ́ àwọn èèyàn ló wọn ọ̀mọ̀ nígbà náà wọ́n ti tọrọ wọn ìgbà lọ́wọ́ òṣèwọ́n mọ́lẹ̀

ìgbàgbé àgbẹ̀gbẹ́ náà wà ní ojú náà ẹni kására ìfàmà náà ní ẹni tí ọwọ́ bá wa tó jẹ́ wípé ó ní pé òun òbíkà tó wọ́n jẹ fún tó jẹ

Thank lẹ́ẹ̀kan ní òjú wípé ẹ̀sùn tàbí àpòrò ẹ̀yìn náà máa tàbí àpòrò pé ọlọ́run ti ṣe kò tó kò sọ pé ẹgbẹ́ já sí ojú èyí tẹ́ mójútó àwọn tẹ́ mójútó sọ ọ̀gbọ́n ṣùgbọ́n ọ̀kẹ́ ní gbogbo ẹni tí ojú ìlú ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n lè fi parí ẹ̀dá àmì yẹn ẹni bá kówó yẹn ṣe báàkì ẹ̀fẹ̀ kó lẹ̀ láti náà bá lọ mú lẹ́yìn rẹ̀ àpò ọ̀nà fi lọ́wọ́ ṣòfin jẹ́ ìjọba tó kẹ̀lé rárá ṣùgbọ́n gbọ́dọ̀ tó ojú ìṣèlú òṣìṣẹ́ náà ṣùgbọ́n gbọ́dọ̀ àwọn alábàáyọ̀ ọmọ wà kí a wà yìí ẹgbẹ́ àwọn kan a bá kó sílẹ̀ iṣẹ́ ńlá lè kó sílẹ̀ Thank you.